sálàáfíà ni ẹlẹ báwo ni mọ́mí ẹ kọ́. fún àná lé. ẹ káàsán o ẹ káàsán o. ẹ káàsán o. ẹ káàsán mà. ẹ káàsán tá o. ẹ káàsán mà. kálẹ̀ béèrè o. ìyá ọmọdé yìí ni mo béèrè. èmi náà rè é. ẹ pè ẹyin ní ìyá ọmọdé. èmi ni. níwájú olúwọba tí a kì í pè jẹ́rìí rọ bí mo ṣe ń kọjá lọ lọ́bẹ̀ rí fi yé mi wípé ọmọdékùnrin tó wà láàrin ọmọ ọmọdé mẹ́ta tó ń ṣeré yìí pé kí n jíṣẹ́ fún un ṣe ọmọdékùnrin yìí ìránṣẹ́ ọlọ́run àlàyé ni ìránṣẹ́ ọlọ́run ní tòótọ́ ó nílò ìtọ́sọ́nà yín kí ẹ sì tọ́jú rẹ̀ dáadáa kí ìlérí ọlọ́run ọba àlàyé kó lè ṣẹ nínú ayé ẹ̀ ọlọ́run á ṣàánú fún yín hmm. àlàáfíà fún yín o. ẹ ṣeun o alàgbà ìwọ ọmọ yìí ọlọ́run mọ̀ ṣàánú mi ẹ ìwọ Ọlọ́run ṣàánú mi ọ̀dọ̀ yóò tún la ní kámúra kámú ọlọ àwọn tó wọlé dé wọn ní ìrànṣẹ́ àlàyé ni ọ ẹ èwo làwọn ọmọ táwa fẹ́ mú gbọnú ọ̀rọ̀ rẹ báyìí ẹ kí ló dé tó ń dá mi láàmú. ṣé ẹ ti ṣetán láti ṣe ń sàlẹ̀ ṣe àti ṣetán àti ṣetán ọ̀tọ̀ táwọn ò ṣe láti ṣe. ọwọ́ àdúrà o mo ṣe ìtẹ́ máa ṣe èèyàn kan ní àyíká tó tún máa lọ ṣe fún ilé wa ẹ ní láti wà pé a ti parí ìsìn ní ìsìn mo ti fojú wọ káàkiri. Ah, ibi mo wá. tí oògùn tí kìíní sọ́nbọ̀n látàárọ̀ ní kọ́lá. Ah, sí òdúdó ọ̀tí sọ kò gbà kò gbà ó fẹ́ tújọ ni. Eh, ìjọ ò lè tú. dúdú òro kò rò irọ́ láyé ń fẹ́ ṣé o jábọ̀ sòrò rọ̀ díẹ̀ àwòrán hmm. díẹ̀ àfi gbáǹdì ìjọ fi kún ó fẹ́ tújọ nù. Ah, lára gbogbo àwọn ènìyàn kan lóòótọ́ kóró ẹni tá a bá ti kọ́ lóko rẹ̀ sínú òwe yìí yóò dúró ká lóorin tèmi rí ni yóò sọ àwa kan yóò sọ àwa kan tó ń rọ. bí báwo bí àwọn wo. irú sista Janet hmm. tó wá bá mi hùn tèmi sọ fún wípé yóò wẹ̀wẹ̀ odò hmm. tó ti fún mi sí jìjì ẹ̀sàpọ̀ hmm. tó wá lóun kò yòókù bọ̀ lónìí nígbà tó wá dé lónìí ọ̀dọ́ rẹ̀ ló lọ tààrà ó bá ní kúnlẹ̀ kí n fún ọ ní àdúrà ó bá kúnlẹ̀ ó bá ṣàdúrà ogun ẹ̀ sísẹ̀ ṣé kò ní sọ̀mí tó rọ́ lójú mi. kò sọ wá di because ohun tí bàbá wa wòlíì kọ́lá wọlé ohun tó ń ṣe lèmi ó ń tẹ̀lé. àwọn èèyàn ó máa rin ojú òpó wọn ìṣe gbogbo wa náà ní onírọ́ báyìí ti fi wọn bàbá wa kọ́lá wọlé wòlíì báyìí ti fi wọn ni ẹ̀yin ni kẹ tún wà wá yín ṣe kẹ ẹ fi ká fetí sí gbogbo tí bàbá yẹn fún ọdún. ẹ̀yin wọn máa ṣe máa ṣe tiẹ̀ lọ máa ṣe tiẹ̀ lọ. ara yín kò tọrọ nìyẹn ara yín kò tọrọ. ti ta bókè. dáàdì hallelujah sir. hallelujah sista bókè. ṣé ẹ rí kí ẹ tó mo fi ń yé mi pé mo rí jẹ́ kí n rí ẹnìkan tó dáa pé ó ní small stature ẹ mọ̀ bí kéèyàn dáa bí stature mi kra mo rí ẹni náà ó wá wà nù kúrúkúrú àmọ́ nígbà tí mo wá wo wájú kúrúkúrú. amúmeri ìmọ́lẹ̀ tó tóbi àwa ò wò títí tí mo máa ń pè tọ́ lọ́rùn èwo lélẹ́yìí tó fi hàn mí ọ̀tọ̀ lẹ́ni tí mo bá iṣẹ́ rẹ̀ wá ọ̀tọ̀ ni tẹ́ tó fi hàn mí wọ́n fi yé mi wípé tí ara ẹni náà bá pẹ́ nínú kùrukùru yìí pé a bọ́ sínú àpótí ègbé tó túmọ̀ sí pé ẹni yìí kò ní jẹ́ kankan bẹ́ẹ̀ sì wá ń kọjá lọ ni angeli Gabriel wá fọ́ tọ́ mi pé wòlíì kélébù ẹni tí a rán ọ sílẹ̀ mo ti wá sọ̀kalẹ̀ torí pé ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe padà ń ọkọ̀ slow sánmà keje mo wà tẹ́lẹ̀ mo ní pàdé kan ni wọ́n ti máa retí mi báyìí mo ń sọ̀kalẹ̀ padà bọ́ ńgbà tí mo rí yín yẹn ni tẹ́ rí ẹni tó jẹ́ kó yé wa ni pé akọ́mọ yín pé àbùkún yín akọ́mọ yín pé ẹ̀jẹ̀yìn ńlá amánú kurukuru tẹ́ wà yìí ló mú ìdènà lọ́wọ́ tẹ́ mọ̀ wípé aláǹtakùn tó bá tàwó báyìí tó ràn ẹ̀ kalẹ̀ káàkiri báyìí yóò mọ yánú ní fandafanda. Yeah ẹ máa wò bẹ́ẹ̀ pọ́ wà nù duplex bẹ́ẹ̀ pọ́ wà nù four flat bẹ́ẹ̀ lẹ́sìn máa wò pé nù mansion ní gbé àmọ́ labalábá bó ti wulẹ̀ ó tóbi jọ kó tóbi jọ láǹtakùn ló ta bẹ́ẹ̀ sísìn tó bá débi òwú aláǹtakùn ní ọ̀sẹ̀ lẹ̀ sí. a máa ti gidigidi tí ọ̀bà wa rẹ̀ ní gbàálà kí ló máa ṣe bẹ́ẹ̀ yóò kú síbẹ̀ ni ẹ ní kú sínú ẹ ní kú sínú yà ẹ rí kùrukùru yìí ẹ okun tí ọlọ́run bá fẹ́ kó ṣe ló máa fi ran àwa àránṣẹ́ àlàyé ogun náà ti ṣe tẹ́ ẹ bá fẹ́ kó ṣe. tẹ́ ẹ wù pé kẹ́ ẹ dẹni ńlá tó wù yín kó rí yín jẹ́ orí àpésìn ah! ẹ ṣe ètò ẹ sì ṣèwé odò. jésù ṣeun. ẹ nínú yẹn èkejì ni pé ìwé odò tí ẹ fẹ́ ṣe yóò ní ètò nínú torí pé èrè gbọ́kọ̀kalẹ̀ kọ́ mọ̀dé kó sí ọkọ̀ òní ibi tí ń lọ ẹ sì mú ìránṣẹ́ ọlọ́run àlàyé dùn. tẹ́ ẹ bá ti lè ṣe gbogbo èyí ah, ẹ̀yin kọ́ yìí ẹ̀yin kọ́ yìí ṣọ́ọ̀ṣì rẹ̀ kọ̀ fún ìjọ ọlọ́run alaye tí ó bá pé ọgọ́rùn-ún ninety nine ní ọ̀jẹ̀. ẹ ṣe gbogbo ètò owó ẹ wá jẹ́ kówó ìlú òkèèrè kó wà ń bẹ̀ ẹ má jẹ́ sẹ́fọ̀ wà ń bẹ̀ o wọn ò ní gbà yín lọ́rùn euro ẹ jẹ́ kó wà ń bẹ̀ ṣé ẹ bẹ́ẹ̀ lè rí dọ́là. tẹ́tẹ́ dọ́là. fún ah, ń kó yẹ ah, kí ni ṣe báyìí ẹ ah, eh, mo ro tọ́lọ́ ń ṣe fún yín ẹ bá rí hundred dollar bíi mẹ́rin tí ọba wa pé mẹ́rin èmi ò tún wo bí mo ti lè bá wọn sọ̀rọ̀ ọ wà negotiable àwọn màláìka náà understand ìgbéra náà máa tú ọ kò sí dáhà lè bá wọn sọ ẹ sì jẹ́ kí pàǹsì wà ń bẹ̀ ẹ sì jẹ́ kí rò àwọn tó bá sáà nìkan rú orí dẹ́gbàdẹ́fẹ́ ẹ jẹ́ wo orílẹ̀-èdè náà wà ń bẹ̀ o. kí n kí n one thousand bẹ́ẹ̀ bá ti fẹ́ kó re yín orí ni o ah, ó máa pọ̀ ó bá ti pé ọ̀dẹ́ ọ̀dẹ́ náírà lẹ́ fún orí tẹ́ ẹ fẹ́. orí one thousand orí bẹ́ẹ̀ ni orí ìlú òyìnbó ìlú òyìnbó mo fẹ́. ẹ ẹ dádì ṣé ọlá wa ń kọ́. ǹgbà tẹ ṣé ẹ bá rí lónìí ẹ jẹ́ ń bá yín ṣe tọ́lẹ̀ yá yín ni màláka fi ń jẹ míì dájú ẹ ṣe gan ni sá Ọlọ́run máa gbà fún yín lórúkọ Jésù mo máa lọ ṣètò owó wá. tètè ẹ tètè lọ pẹ̀lú yín lórí ẹ ti dá ní àjò mi padà nítorí sẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí. mi ní pé mò ń bọ̀ báyìí báyìí o lóyún wọn náà mo máa dé o màláìkà. kò lè gbọ́n tó ń jésù mi o ah. dájú mo bọ̀. sámà èmi ó gbojú mi sí orí òkè wọn ní níbo ní ìrànlọ́wọ́ mi ó wá dé wá ìrànlọ́wọ́ mi dé òkè wá ní ojú ìgbà ní ojú ìgbà ní ìgbà nítorí pé wọ́n wá pẹ̀lú mi ọ̀gọ́ra àgbẹ̀rẹ̀ wọn sì ní ojú ìgbà. arábìnrin búkì bó ṣe wá wẹ̀ sódò yìí gbogbo ogun ayé rẹ̀ mọ́jọ́ bá padà lọ lé mọ́ o àmì jésù tódò bá sàn báyìí kì í bojú wẹ̀yìn kókun ẹ̀ mọ́ bódò lọ o àmì jésù gbogbo jàǹkárí wàrà ẹ̀ kókun bẹ́ẹ̀ o àmì jésù kúrúkúrú nú ayé rẹ̀ kúkúrú bẹ́ẹ̀ o àmì jésù wà wọnú ògo ẹ̀ lọ àmì jésù mo ní kó wọnú ògo ẹ̀ lọ mo ní kó wọnú ògo ẹ̀ lọ àmì jésù ah, bàbá ó ṣe bẹ́ẹ̀ àmì jésù jésù kristu ló wà wá. àmín àmín àmín lórúkọ jésù. tó àǹtí bùkún ẹ lọ wẹ̀ ẹ ṣe kẹ́ ẹ ṣe kẹ́ dájú mo mo ti fẹ́ wẹ̀ báyìí bí akẹ́bá mi yẹra sókè náà kì í fi sáré wẹ̀tọ̀ tí bá wẹ̀tọ̀ máa pè é. ní kí tó ẹ má yẹ ọgbọ́n ọmọ kan o kí n sẹ̀ mọ́ bọ́ra torí pé kódà n pọ́ bá ti ń wẹ̀ lọ báyìí ń wàá fọwọ́ àná tí ń wàá fi kàn tí ń yá ọ̀ sí mímọ́ kí wàá dùn ààrẹ lè tètè gbọ́. no bóyá ẹ understand nǹkan tí mò ń tẹ́ láti sọ nǹkan tí mò ń sọ ni pé mo ti fẹ́ wẹ̀ báyìí wípé kí ẹ̀yin bá mi yẹra sókè kémi dẹ̀ wẹ́ mọ̀ pé mi ní wọṣọ wẹ̀ tí bá dẹ̀ ti wẹ̀ tán máa dẹ̀ yín pé kẹ́ máa bọ̀ kẹ́ wá ṣe àdéhùn. sójú gbogbo eléyìí lọ ni kí ni tó wà ń bẹ̀ ah, ah. do àwọn tó tọ́ tẹ́nibọ́dì rẹ bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún odò ìmọ̀ ń wẹ̀wọ̀ fúnra mi ètò eh, èló wọn ń tà ya ajá dání kọ́ lọ́ndọ́ mẹ́ẹ̀sì mélòó ń bọ́dì ẹ̀ tó ń gbé kan kí ni tó wà ń bẹ̀ mọ́ ọ̀n tó bọ̀já rẹ kí ah, tó ti ṣe jàre. ó ti yé mi ó ti ẹ sọ pé báyìí ẹ sọ pé báyìí ni ẹ sọ tó bá yẹ pé èyí ti sọ fún mi wípé nǹkan tá a fẹ́ ṣe náà ó wà nínú ètò tẹ ẹ sọ ni ah, ah, má ti múra wá. ọmọ pé òróró àtọ̀dọ̀ lẹ́dùnmarè nu <laughs> gbogbo èyí lọkọ ọgọ gbà. kádùúrà bá lè gbàgbé lẹ́dùn ẹ ẹ ti sọ fún mi ó yẹ jẹ́ ká ṣe lókè àlè ah, ṣe nu odò òkè ìdá olórí burúkú dáìbù ti yọ ní ọ. mistake ni mo ṣe ẹnu ò tún lójú tàkúté mi báyìí rí. nǹkan tó tún mi rí ni olùṣọ́ àbúrò láti gbà kí ṣe mi ò fún mi ní àǹfààní ìgbàlá mi lókè àṣà mi ò bá ti sẹ́ẹ̀lì ìfẹ́ ìgbà yìí nítorí irú olùṣọ́ bẹ́ẹ̀ ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ní ìmọ̀ nǹkan tó lè máa lé nílé mi ní inú mi dẹ̀ ṣe pàtàkì ẹ̀rù dẹ̀ ń bà mí inú mi dùn kú lórí ilé mi sáà jọ délẹ̀ ṣé wàá rí owó ọ̀hún gbà padà. Ah, owó èmi ò owó gbà o mo ti ẹ̀ ń sá fún wọn nínú ìṣẹ̀lẹ̀ tó kọ́ rí mi rárá àwọn gan-an wọn ò lè dúró kọ́ sí káwọn gan rí mi níbi tí máa ní mo fẹ́ gbowó kí ni mo fẹ́ gbowó kí n débẹ̀ kọ́ lọ fi nǹkan kan mi ah, mi ò lè dúró gbowó òun sá ni. nípa tèmi pé ó lè máa dé padà yóò máa jẹ olówó àwọn kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ní ìlànà ọkà tàbí tà tàbí вылез. aṣọ àdúrà ni. ẹ ti lọ sí ìjọ aṣọ funfun. ìgbà mélòó la fẹ́ ṣe. kọ́ńtàtì dùn ní ti ẹ wá fún tàǹsà àdúrà fún mo ń kọjá bíi kọ́ńtàtì yẹn mo sì rí i pé iṣẹ́ ti ń lọ ńbẹ̀ ìjọ ni ti bá a kọjá mo rí tí wọ́n ń plásà ẹ̀ ni nígbà mo kọjá mẹ́ last week wọ́n ti lẹ́ bá bù mọ́ nígbà mo tún kọjá mẹ́ ní àná àlànà yìí mo rí i pé wọ́n ti ń bẹ́ bọ́ òwò bẹ́ẹ̀ tí gbogbo iṣẹ́ ti bẹ́ẹ̀ parí mo ní ẹ wá báwo sì ti fẹ́ parí kọ́ńtrátì ìdá mẹ́wàá àtọ̀dọ̀ tèmi wọn ò mú wá ìyẹn ló jẹ́ kí wọ́n bá yín gbé bò ló ti jẹ́. alágbẹ̀wò ẹ má bínú nígbà tá a ti gbàwẹ̀ gbàwẹ̀ ńjọ́sí agbàdúrà gbàdúrà a fẹ́ kú sórí òkè àárín kankan ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ìyẹn ló jẹ́ kí n lọ bọ́ọ̀rẹ́ mi ti fọ̀rọ̀ lọ ó dẹ̀ ní ṣọ́ọ̀ṣì kan wà lẹ́gbẹ̀ẹ́ òṣèlè kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ̀ àwọn kí wọ́n á lọ bẹ̀ àdèdè bẹ́ẹ̀ bàbá àwọn ògbọ́n kankan lọ́wọ́ mi kándùn èyọ kan péré ó sì ní kúnlẹ̀ síwájú ìlànà ó sì ṣàdúrà fún mi níjọ́ kejì náà pé mi fún kọ́tà. ẹ dàgbé dàgbé ọjà rẹ. ẹ ṣe àdúrà tá a sílẹ̀ lọ gbà. sábẹ̀ pé sọ́tẹ́mi ti parí ni wọ́n lọ lè dáwọ́lé mẹ́rin ni ọ̀rọ̀ mi dàbí bàbá Babangida ló ń ṣe fóònù fún Nàìjíríà ni tí ọ̀parí ẹ̀ tó fi lọ tó bá wọn jọ́ bọ́ bẹ́ẹ̀ tó ṣe fóònù gbogbo àwọn ará ayé igbó ṣe jẹ́ nù sábà pé gbogbo àdúrà tẹ́mi ti ń ṣe àti sóòrù tí mo ṣe ni wọ́n kàn lọ rè kánná kánú sí fún lọ́dọ̀ yín bẹ́ẹ̀. ẹ̀rí àgbààgbà kúrò kúrò tuntun yìí tọ́tẹ̀mí sí gba ìlú ìgbà ìgbà ìgbà wẹ̀dẹ̀. ẹ bẹ́ẹ̀ gbọ́ àwẹ̀ láì sí àdúrà fáfáfáfáfá òní èyí ọ̀pá àdúrà àjọ gbà wẹ̀sán lọ́ọ̀ ni gbogbo àdúrà tá a ṣe kó yé kó ṣe báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìwé kọ́ńtà ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀tà tí mo sì gbàdúrà sí tí mo gbàdúrà sí. ẹ lọ́dà pé kọ́ńtà ṣe ń jó ni náà. fifty million naira. wọ́n ṣe wá ṣe wàhálà lórí fifty million wọ́n ṣe báyìí sọ̀rọ̀ yìí dọ́kúmẹ̀ntì ń bẹ lórí pẹpẹ ń bẹ lórí ọ̀tà tí mo ti ń ṣàdúrà sí wọ́n ṣe èso òru mọ́júmọ́ ni nítorí tiyín náà ni. ẹmú nǹkan wá ah, ah, iye tó ti ṣe kọ́tà di fifteen million. kí lè lè. tèmi ló ní sẹ́ẹ̀ kó jáde yìí aṣọ uh, fifteen million contract ẹ wá gbà ẹsìn ẹsìn ten percent fifteen million. alàgbà ẹgbẹ́ obìnrin mo ti san ìdá mẹ́wàá síbi tí mo ti tábìlà mi ti gbà. ẹ ti sin ìdá mẹ́wàá lọ́nà mi. ẹ mọ ẹbí ẹbí ẹbí ẹbí ẹbí wa ẹ ń tọ́kọ ìgbà láǹtà tẹ ẹ ti wọ́n gbà táàpù ilé ìṣọwọ́ ẹ mọ̀ ń gbá ah, ah, dáadáa. mo ń gbá wọn sábẹ́

hello báwo ni <laughs> wọ́n ṣe kí ni wọ́n ti sáìn ẹ̀ irọ́ mi ò believe látọdún o ah, ah irọ́ ni o mi ò believe rárá mi ò gbàgbọ́ mi ò gbàgbọ́ mi ò gbàgbọ́ ah wọ́n sign ẹ̀ kẹ̀ mi ò believe unbelievable kò lè ṣẹlẹ̀ láéláé. oṣù ah, àkọ́ntì sign ẹ̀. okay. ṣe ọ́fíìsì yìí táwa ṣàṣìlẹ yìí táwa gbogbo church ní last time àwa ní sà ẹjọ ẹ má bínú sà. iṣẹ́ ilẹ̀ ṣe bẹ́ẹ̀ tún ṣe dé ìjọba tó sọ pé ó ṣe ètò message. orí bẹ́ẹ̀ sà ọ́ mo ní kí n wá dúpẹ́ ọjọ́ yìí sà ilé sọ fún mi last time pé ẹ̀tọ́ mi kan ó ha ẹ sọ fún mi pé promotion kan wà tí mo ti ní tipẹ́tipẹ́ tí ò tẹ̀ mí lọ́wọ́ mi ò tí ì jáde síta sà tí mo ti receive call láti ọ́fíìsì because they send promotion letter mi torí ẹ̀ mo ṣe ní kí n wá dúpẹ́ ó yẹ kí n ti wá sọ́dọ̀ yìí kí n wá dúpẹ́ ṣùgbọ́n owó preparation tá à ń ṣe sà fún pinni promotion mi ó ní jẹ́ kí n wá dúpẹ́ ṣùgbọ́n mo ní kí n wá fẹ̀ mí ìmoore hàn mi sà ẹ ṣe gan mo dúpẹ́ sà ó lára sàgbára dọ̀tún sà. ṣe ẹ fẹ́ gbọ́ tèmi sà kí ọdún ètò parí promotion mi tó tẹ bá lóye tí ọlọ́run ṣe rọ́lọ́ ló gbé sípò tẹwàá ẹ̀ ní sọmọ ìyá kan ẹ̀yẹn ṣáàlú ipò tí ọlọ́run gbé sí ẹ̀yìn dáadáa ẹ̀kọ́ pọ́n tó lè fa ìmọ̀ ohun bá lò dáadáa. kẹ́ẹ̀dẹ̀ máa wò sáà o kì í ṣe wípé àkànṣayédé wà o àwọn wòlíì ẹgbẹ́ yín pastors ẹgbẹ́ yín àwọn ọlọ́kọ̀ọ́ pẹtíṣẹ̀ ìgbésí yín sà wọ́n ní bí ẹgbẹ́ orí èèyàn pamọ́ wípé ẹ ní àwọn nǹkan tẹ́ ti rí nínú church bí ká bá search church ta search ọ́fíìsì bí ká máa rí ibi tẹ́gbẹ́ pamọ́ sí bá a lè ṣe wá tá a wọ everywhere ààrẹ rárá ṣùgbọ́n mi mọ̀ pé wòlíì gidi ṣì pọ̀ láwọn tí ọlọ́run ṣì ń lò ẹ sọ̀rọ̀ fún mi mi ò tí ì bọ́ síta ó ti rí bẹ́ẹ̀ ah olùwàfàgbà lọ́tún sáà. iba ó iba ìbà ó ìbà mojúbà pẹtẹ ọwọ́ mojúbà pẹtẹ ẹsẹ̀ ìbà tẹlẹsẹ tí òun tẹ dé pọpọlọ tán yín ìyá mi òṣòro mà fìà atoríjàpá kan torí kọ́láwọlé ọmọ àṣàkẹ́ni mi ó ń dí wa lọ́wọ́ ó ti fẹ́ gba gbogbo òṣè wa ṣe tán ti tújọ lórí ǹjẹ́ nítorí ẹ̀ mi wá lónìí o gbogbo tí n bá sọ nítorí kọ́láwọlé ọmọ àṣàkẹ́ kárọ̀ torí kankan kan lewé iná jó ni wàràwàrà lọmọdé tó pè sí bọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní sẹ́wé gbogbo ibikíbi tí wọ́kọ́lá wọlé ọmọ àṣàkẹ́ bá wà lónìí kára ọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwùsẹ̀ ti fà àfọ̀sẹ̀ tọ̀rún mi là gbogbo ibi tó ni àbàwọn èṣù àbáwọn bẹ́ẹ̀ ni ó ṣe. ẹ̀wọ́ rẹ̀. Bọ́lá tó ti mọ̀ tẹ́lẹ̀ tó ti wá báyọ̀ lọ dáàdì fẹ́ mo dẹ̀ ń sọ tó mo ń tẹnu mọ́ ẹ dáàdì fẹ́ nígbà tó bá ń bá wọn sọ̀rọ̀ tí wọn bá gbọ́ ẹ fẹ́ fi wọ́n fáwọn olólùwọ̀n lọ́wọ́ àbí mi dẹ̀ ń sọ mi ń pariwo mo ń tẹnu mọ́ o ok. ṣe ń jẹun ó ń jẹun yànyànyànyànyànyà ó ń jẹun bí ajá. èmi ń jẹun bí ajá èmi ń jẹun bí ajá. ṣé o rí aláìsí pé inú ilé mi mo wà yìí mo lè jẹ́ bó ṣe wù mí. look òótọ́ rò lè délé ká má bára wa sọ sórí látijọ́ tí o ti ṣègbéyàwó pẹ̀lú mi tàtijọ́ ń gbé nílọ́kọ̀láyà nínú ilé ò fi ọjọ́ kan ṣoṣo báyìí dùn mí nínú rẹ̀ nípa àwọn ìhùwàsí ẹ ká jẹun ká jápo sáyà. jẹun sí gbogbo olè ọ̀tọ̀ la máa kó tilẹ̀ ọ̀tọ̀ la máa kó torí tẹ́lẹ̀ láì kí n ṣe dandan yọ láì kí n ṣe. stop ẹ ah! lára lẹ́nu ẹ èmi ń jẹun bí ajá. yes mo ń jẹun bí ajá can you imagine a sọ fún ẹ kò lè gbọ́ let me tell you reason tí mi ò ṣe kí n tẹ̀lé ẹ jáde tí ìwọ àti àwọn ọ̀rẹ́ tẹ bá jọ ní ṣíṣe pọ̀ nìyẹn reason tí èmi náà tí mi ò ṣe kí n invite ẹ lọ sí ibi táwọn ọ̀rẹ́ mi bá ti ń ṣe nǹkan mi ò ní láti lè gbé ẹ jáde ìtìjú ló máa jẹ́ fún mi nígbà tó bá ń rí ọkọ mi tó ń jẹun sáyà tó ń da mi sáyà láì kí n ṣe bébíyá láì kí n ṣe dọ̀dọ̀yọ̀ anyway èmi á sọ tèmi fún ẹ tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ ara ẹ̀ ló wà. ẹ lára olùfẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn. yẹ́sì ọ̀rẹ́ ìfàmù kan ní láti excuse ẹ̀ kúrò láàrin àwọn ọ̀rẹ́ wa tó kù sódà má lè fi ọ̀rọ̀ tó ń dùn mí lábẹ́ aṣọ má lè wọ́n sí ẹ. kí ló ṣẹlẹ̀. oró bí ọdún ni o ó ti sú mi. kí ló ṣe. Ah àmì tí bí ọdún bá ń jẹun báyìí pàtà pàtà pàtà báyìí ló máa máa jẹun kò ní table manner at all tó bá ń jẹun báyìí gbogbo lè máa kún ni ìdájú oúnjẹ lẹ́nu ìdájú oúnjẹ nílẹ̀ ni ah, ah. i'm telling you very disgusting honestly ó ti sún mi. ṣe lè kó o. mo ṣe lè kó o fún kínni ṣé o fẹ́ pé yẹn nìkan ni ṣá. kí ló tún ṣe. wo tó bá ń sùn báyìí ni kò wá wo bí ọdún ọ̀dọ̀ bí ni mo ti mọ̀ pé téèyàn bá ń sùn kí gbogbo ilé máa vibrate gbogbo ilé máa ó máa máa àfi hmm, hmm, hmm. bí ìfọ̀n ìfọ̀n máa ń láti ti gbogbo luvas ni o. ó lè tó yẹn. kí gbogbo àwọn aráalé kán lè rí fetílé lẹ́sùn èmi gan tó ṣe ń wò mí àìsàn ni máa ń ṣe. báwo ló ṣe wá ń cope. wo má jẹ́ kí n tàn ẹ́ o ìfẹ́ Abíọ́dún ti yọ lẹ́mìí mi. Ah, ah. ìgbà wo lè ṣe ṣègbéyàwó iṣẹ́ ìṣúlẹ̀ lèyí o. I don't know I don't know what to do mi fẹ́ káyé bá mi gbóyè náà ni wọ́n nígbà wo ló ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó náà but mi lè fi mọ́ra mọ́ ohun tí mo kù bó bí mo ṣe kù mi ò lè sùn. ó eh? mọ nǹkan tá a máa ṣe tó bá dọ̀là màá mú ẹ débì kan. o ṣe o. màá mú ẹ débì kan a máa rí solution sọ̀rọ̀ yìí. sábàdẹ̀ débẹ̀ oh, oh. everything I was so. trust me ọlá. Oh, inú mi á. ọ̀yọ́ lọ ọmọ. fojú fà yín padà ẹ wò ajá ò ní kó lọ́mọ lọ́wọ́ ìrìn àjò yóò rí dáàbò ọlọ́run ní tayọ orí ilé yóò ní bàjẹ́ ọdún yóò ní bàjẹ́ ẹ wò ẹjọ́ òní sọ mo fi sùn lónìí. kí ló dé kí ló ṣe. ìgbà míì ọ̀rọ̀ máa kan jẹ́jẹ́ ni mo jókòó ọlọ́mọdé ká yóò mú yín o táyé bá sì fẹ́ mú yín láyé ìgbẹ́ ọmọ náà ti mú yín o sẹ́ni tí wọ́n bá sáwọn ọmọ yín dì wọ́n látẹ́sí ọlọ́mọdé àríkò sí dáadáa ẹ̀ mọ sáré ìjọba olólè látàyé ni o. kí ló dé kí ló ṣe. yóò dáa fún yín sẹ́rí àwọn ọ̀rọ̀ kan wà láyé ètò jẹ́ yí pé ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé pé àwọn ló ní ṣọ́ọ̀ṣì àwọn ló ní ìtàn ṣé rí àwọn owó kan wà tó jẹ́ pé owó tó yẹ káwọn ọmọ ọ̀dọ́ kí wọ́n máa ná ni tàbí tó bá tẹ̀wọ́n dípò àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ wá lọ bá àlùmọ̀kọ́rọ́ yín wọ́n gba owó ah, olùsọ yóò gbójú ni gbójú ń bẹ̀ ló yẹ kó fẹ́ ṣe ah, àwọn ọ̀rọ̀ kan tó wá wà ní ọ̀dọ́ tó yẹ pé tó bá ti ẹ̀sẹ̀lẹ̀ tẹ̀ mọ̀ pọ̀rọ̀ yìí gan-an ah, oníbi òní fẹ́ jó tù irọ́ ni o olùsọ kókó bìrì lọ́rọ́ wo wọ́n ṣojú abẹ́ ńkọ ni o ilé ayé tá a wáyé gẹ́gẹ́ náà corruption ìjà bí tá a wáyé kò síbi tí corruption sí i ó yẹ kán gbà fọlọ́ọ̀lẹ́ àwọn àwàyé máa yẹ wọ́n sáyé di pílò ọlọ́mọ jàrí kò sí dáadáa torí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ tán àkẹ́ mọ́mọ́ sáré káàkiri lórí ọmọ ni o. ọlọ́run mo ní sọ fún náà ṣẹlá jẹsùn ẹpẹ àwọn kúkú ṣe tiwa fọlọ́ọ̀ ni torí ilé ayé náà ta wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwa ilé ayé wa dáràn ni ọlọ́run ni ó tán. friends. Ayọ̀. Lọ kó àwọn pléètì. tó kọ yín fún mi ẹ make sure pé bẹ́ẹ̀ ṣe bù fún ọkọ yín lẹ́yìn náà bù fún un kẹ wá máa wo ní ẹnu ojú ọkọ yín tó bá wúkọ́ ẹ kékeré ẹ sáré gbóná. bá jẹ́ ìyá ìwé ẹ kàn káwé ìwé sílẹ̀ ẹ dà wọ́n sí wọn láyà ẹ lọ. kò sí nǹkan kan sà dáàdi wa ni ó ní ká ká pààrọ̀ church sà. Hmm. dáàdi ní kẹ́ pààrọ̀ church láì sasọ ah. kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé ní òjọ yẹn lẹ́yìn táwọn ń jẹ rèé èyí lẹ́sìn máa ń sọ ọwọ́ kúkú sí agogo gbà ìdá mẹ́wàá tí kì í tiẹ̀ yẹ. bẹ́ẹ̀ni Ọlọ́run ni. chọọchì wo lè wá ń lọ báyìí. Ah, ìjọ aláṣọ funfun náà ni sà. ìjọ aláṣọ funfun tí bó ọ̀nà là ni ó wà níbi ọ̀nà ọ̀rẹ́ méjì. ọ̀nà là bẹ́ẹ̀ ni sà. ọ̀nà ó sì máa là fún wa ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá wà lọ́nà náà ẹ sì máa rántí àwa náà ìdá mẹ́wàá tẹ̀ mọ́ sọ̀rọ̀ yẹn mọ́ wá mú wá ẹ̀yin náà lè kọ́ wa pé ibi tá a bá ti ń jọ́sìn náà ní ká sì máa ṣe. ìwà ẹ̀kẹ́ yẹn gbàgbé ọ̀dọ̀ tèmi. fọ̀tún wẹ̀ fòsì wẹ̀ báyìí fi ń jẹ nǹkan sẹ́nu a máa fẹ́ wọ́wọ́ ni àwa ni foundation ah, kò yẹ kó yẹ pé gbogbo ìdá mẹ́wàá ibẹ̀ ni ọmọ ẹ sẹ́gbọ́n àwọn ìwé ń bẹ tí wọ́n ń sunkún wọn rí yín mọ́ ah. kò sẹ́ni tó lè ṣe bí ìyá ìwé gidi. o ọ̀nà máa là fún gbogbo wa lórúkọ Jésù àmín lórúkọ Jésù. tó kàn drop spoon tó jẹun mọ́. ẹ mò ń jẹ mo kàn ṣàkíyèsí nǹkan kan. kí ló ṣẹlẹ̀. mo ṣàkíyèsí pé kì í ṣe àwo ni fífún mi lóúnjẹ. àwo hmm, náà ni ṣùgbọ́n this is a new product tí àwọn ìyàwó ilé tí wọ́n rọ̀ṣì ọjà èmi náà dẹ̀ wò ó gbogbo ẹ̀ kí change àwọn plates wà nínú ilé mi fúnra ilé. Well, India. Yes. Can í ṣe more mò Sorry. họ̀tẹ̀ ọ́, ṣọ́ọ̀rẹ́. Bí mo ṣe máa ń jẹun tó máa ń bí ẹnu yẹn, kì ṣe pé mo mọ̀ mọ̀ họ̀tẹ̀. Mo kàn cash fún mi ló ti mi lára láti kékeré ni. fact èmi mo nínú mi dùn nínú ilé ìyé mi this is the first time ever tínú mi máa dùn nínú ilé níjọ́ ká ti ṣègbéyàwó nínú ilé because èmi ti fi pé all hope is lost but mo wá rí i dájú pé kò mà sí nǹkan tọ́lọ́hún lè ṣe ah èmi nìkan tán. my dear mo promise. ẹkùn ṣe gan sa ètò àdúrà tẹ ṣe fọ́rẹ́ mi ìfún àtìlé wọn ti tò ìfẹ́ ti padà sílé wọn látọjọ́ tẹ ti fún wọn. alàgbà in fact nítòótọ́ àti lódodo ọlọ́run gbẹ nínú ìjọ ṣe rí plate tẹ ní kí n lọ rà wá lọ́jọ́ sí tẹ bá mi ṣètò àdúrà sí mo ṣe kó délé báyìí bí nàṣọkọ mi bẹ̀rẹ̀ sí fi jẹun gbogbo wàhálà ìdààmú ló bá tó à ń dáko sáyà à ń jẹ kínní ọkọ mi ti wá ń ṣe nọ́mà ó ṣe kó mo ìlú máa ṣe bára yín dọ̀tọ̀ ṣe ẹ ṣe mo dúpẹ́ mo mọ̀ lóore inú mi dùn ayọ̀ mi ṣé pé mo tún lè láyọ̀ ní ìdílé mi ẹ ṣe hmm, aleluya o olú ìjọ mímọ́ wọ́n ti ń ròyìn yín rìn ṣùgbọ́n èmi náà ti wá àgbà báyìí pé ọlọ́run bẹ lórí ìjọ mímọ́ mi ìdẹ̀ ní fi ṣe eré láyé láti ṣe ṣe. sọ. ìwọ ń ṣe gbogbo kan wà tó bá ṣẹlẹ̀ sẹ́dá tó kàn yẹ ká lo ọgbọ́n ọlọ́run láti sọ̀rọ̀ bíbélì ni tó bá ku ọgbọ́n ìrọ̀gbé rẹ̀ irú ọgbọ́n wò tí ọgbọ́n bíi ti Solomon létí tí ẹ wá ń jọ báwo lẹ ṣe wá ṣe tílé wọn wá tó tí ò sí wàhálà mọ́ tí fẹ́ fi padà sílé wọn báwo lógun ilé ayé wọn ṣe ṣẹ́. àwọn ọlọ́ṣiṣẹ́ tó pọ̀ jù sùúrù tí mo fẹ́ kọ́ ní àti ọgbọ́n ọlọ́run tí mo fẹ́ kí wọ́n fi tó ilé wọn òun lọ tí mi ò bá sọ fún wọn ní ìjọ yẹn pé kọ́ kó plate wá kí wọ́n change plate ti ilé ọkùnrin fún ìjẹ́ ìgbàgbọ́ yín ò ní Hallelujah, hallelujah. Olùjọ́ mi fọ́ olùyọ́ mo kí ọ o. Bí ọ̀rẹ́. ìyàwó mi lè sùn mi lè sùn. mo rò pé wọ́n sọ wípé ọ̀rọ̀ tó bá gba alẹ́ ìwà tó ń fi ọ̀sán sọ ẹ̀wọ̀n nípa rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàárín ẹ̀yin pẹ̀lú àwọn òjíṣẹ́ náà tó kù èèyàn tó bá mi sọ ṣé tí bíbi táwọn èèyàn bá ti wà tó jẹ́ wípé òótọ́ ọ̀rọ̀ máa ń korò lára àwọn tó bá sọ fún mi irú àwọn ẹni bẹ́ẹ̀ èmi máa fà wọ́n lọ́wọ́ lọ́wọ́ yẹn. mọ́mí ìfẹ́ iṣẹ́ tá a fi rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ò ní yé òótọ́ ọ̀rọ̀ láti máa sọ torí iṣẹ́ tá a fi rán mi nìyẹn mi ò ní stop no matter what. Paul apostle sọ wípé mo gbé tí mi ò bá polongo ìyìn rere Kristi. dádì ìfẹ́ bíbélì kan iná mo sọ wípé ọmọ ọ̀dọ́ náà fọgbọ́n ṣe dádì ìfẹ́ fọgbọ́n ṣe o ẹ fọgbọ́n ṣe níbi táwọn èèyàn wà tó jẹ́ pò tó ọ̀rọ̀ kúrò lára ọmọ ẹ sọ ẹ fọgbọ́n ṣiṣẹ́ ẹ̀yin náà máa wò ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ síwájú ó dáadé pẹ̀lú ìgbòdì jọ wà kò sẹ́ni kan bá fọ́ náà láàrin wa láti fi ìfọ̀gbọ́n ṣe é. Hmm. ẹ wo báyọ̀ àti ẹ̀ṣà mi ẹ̀ṣà mi ẹ̀ṣà mi ló wọ jọ. mo rí fẹ́ hmm. máa fọwọ́ ṣe ìwòkan ní fọmọdún náà tó fọwọ́ ṣe mi ò lè ṣe àkọ́kọ́ tó bá lòdì sí ti bíbélì dára. adé fẹ́. Ládìfẹ́ ẹ jẹ́ ẹrọ tèmi o dábàá ẹrọ ti tèmi kẹrọ táwọn ọmọ wa ẹjọ́ ọmọ bẹ̀yìn ni o ẹjọ́ o ah mo lọ sí nǹkan o àwọn tó ń pọ̀ ọ̀rọ̀ máa ń gbòdì lára wọn ni èmi ò fẹ́ wàhálà o ah kí ló dín náà wọn ibi tó yẹ pé òótọ́ ọ̀rọ̀ ó kòrò sí wọn wọn kì í fẹ́ gbòótọ́ ọ̀rọ̀ olóòótọ́ ọ̀rọ̀ kẹrẹ́ bí òṣìkà ló máa jẹ́ ló máa jẹ́ sáwọn ẹlòmíì. ọkọ mi akéjì ọmọ ọmọ ojú lábẹ́sá gbọ́n tíyàwó rẹ ń sọ ọ̀rọ̀ gidi nìyàwó rẹ ń bọ́ sọ òótọ́ ọ̀rọ̀ ni o. màkọ́lá ta ni mí tí mo máa máa gbèjà ọlọ́run mo ò tọ́lọ́run gbè níjà iṣẹ́ tọ́lọ́run rán mi òun ni mo jẹ́ lára iṣẹ́ tọ́lọ́run rán mi ni kí n máa sòótọ́ ọ̀rọ̀ kí n máa sọ òdodo ọ̀rọ̀ tí mo bá wá kọ̀ láti máa sọ ọlọ́run fún rẹ̀ kan lè bínú sí mi ọmọkọ́lá. nǹkan tẹ́ máa jẹ́ kẹ́ ẹ mọ́ lẹ́nu bí mo ṣe gbàṣẹ́ ìránṣẹ́. pẹ́ o kọ́lá bàálà ìgbẹ́ o. ṣáà bá dúpẹ́ o o ní láti dúpẹ́ hmm. sórí nǹkan tó yẹ kínú mi dùn sí ẹ ni wípé ìwọ náà wà lára àwọn ọmọ tó yíwọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́ọ̀sì náà ni mo ti train bẹ́yẹn tí mi regret inú mi wá dùn pé mi regret pé mo train ìwọ náà yeah hmm, Kọ́lá mọ́tò tàfẹ́ kó wọlé sí láti Australia ló ti fẹ́ wá ó dẹ̀ mọ̀ pé ó ní iṣẹ́ tó pọ̀ láti ṣe yẹ o mọ̀ pé ó yàtọ̀ sí àwọn ìdásí kọjá òde tẹ́lẹ̀tẹ́lẹ̀ mamlíkì yẹn náà kọ́ sàríwá ǹdẹ́ agbúdọ̀ grapple so Australia ló máa mú Australia ok. bàbá òdìlẹ̀ tẹ̀lé lọ next trip o. mo ti plans kọ̀ọ̀kan tí mo ra ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan bàbá mi máa tó rẹ́dí o àwọn info àwọn info lọ sí Amẹ́ríkà bàbá. ọwọ́ ẹni bẹ́ẹ̀ fi ṣe ìpàyàwó yìí lẹ́ o bàbá. ọpẹ́ tí mo dín change ṣé ni yóò dùn pọ̀ mọ́ yín lọ sí Amẹ́ríkà ni. ẹ kí ni yín dùn sí bàbá àbí tó pé mi tètè sọ fún yín no kọ́lá ọlọ́kọ́ inú mi dùn sí lápá kan inú mi ò tún dùn sí lápá kan hmm. ọ̀nà tí inú mi gbàdùn sí ni wípé mo rí pé nǹkan lọ síwájú mi tiẹ̀ náà àti amẹ́ríkà tó ń lọ nǹkan oríire ni ọ̀nà tí kò gbàdùn mọ́ mi nínú mi rí pé ó mọ bó ṣe jẹ́ nínú iléeṣẹ́ yìí ni ẹ àtìgbà tó ti darapọ̀ mú kọ́ńpì mi níṣẹ́ mi ti ń mú fọ́ọ̀dù tó bá lọ sìn ó mọ̀ pé ah, màá fi impact ẹ̀ ẹ̀ nǹkan tó dùn mí nínú yẹn bọ̀ èmi bẹ́ẹ̀ ṣe wáyé èmi ò kí ń ṣe èèyàn tó yẹ pé ní òkè tó sì ń dáadáa ok. lórí hmm. bó ṣe wá lọ yìí mo wá fi ọlọ́run ọba sọ ẹ̀ ọlọ́run ọba máa wà pẹ̀lú ẹ̀ wà á dẹ̀ kéré òkú wá sílé. àmì bàbá. ẹ bóyá jẹ́ nìyẹn. wáá. now ẹ rí i pé kọ́lá ti ṣí ẹ̀ ó ti bẹ́jọ́ lórí kọ́lá ti gbàdúrà àti ẹ̀ ó ti ṣe kí ni ó ti step up bó ṣe wá step up yìí èmi náà wàá fẹ́ fún ní orúkọ kan sí bẹ́ẹ̀ fi kó yẹ ọ máa pè ní Mr. Kọ́lá. mo sọ pé everybody akóríire ní. àbúrò àóríire ah, náà dá o àsìkò oníkálukú ní tàṣe wa èmi lamẹ́ríkà kàn lónìí. Yes. ó lè jẹ́ yìnyín lọ́la yorùbá mo sọ o kẹ mọ́mí kò tì mí o <laughs> kẹ má sọ pé ah, tí mo sọ pé òun lẹ́lẹ́ ni àná dẹ̀rù ọlá ló padà lọ́nà no ó dọ̀la kẹyẹ tó fò kẹyẹ tó fò lọ sí amẹ́ríkà amẹ́ríkà ló kọ èmi lè ní australia lè pẹ̀yìn lọ́la ẹ claim ẹ ah. torí kálukú mọ claim kan tó bá fẹ́. <laughs> àṣẹ wá ìṣe bá mi pàṣẹ fún kọ́lá ẹ jọ now ẹ pé Mr. Akola Petikọmi létí wọ́n tún jẹ́ kó yé wa pé chairman tó tún ju chairman lọ tó jẹ́ chairman chairman chairman ti tàwọn àwọn ni wọ́n ń bọ̀ lọ ẹ bá mi pàtó. Yeah proud of you. Thanks so much, sir. Ẹ ṣe gan sir. Wow, ẹ kú fàájì, owó yìí. Ẹ ṣe gan sir. Ẹ ṣe kiri, ẹ ṣe kiri. Tí wọ́n bá sọ pé èèyàn, èèyàn ló jókòó yìí. Bàbá mi ni ẹ̀gbọ́n mi ni gbogbo nǹkan ló jẹ́ sí mi nílé ayé yìí. Torí ibi tí mo délé ní ọlá Ọlọ́run, ọlá ẹ̀gbọ́n mi. Ẹ bá mi fún ọ ní àtúntò. Thank you very much, um, everybody ṣe rí ilé ayé yìí ẹ̀kọ́ ni oore lóore máa ń wọ́tọ̀ wo èmi kàn jẹ́ sábàbí olóore ẹni o tí mi ì bá ṣe fún ẹ ẹlòmíà ṣe é ilé hmm? hmm. máa jẹ́ lẹ́sìn fún gbogbo wa náà ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ Um, dáadáa tí Kọ́lá ń ṣe ara ẹ̀ ìlọsíwájú ẹ̀ ló ń ṣẹlẹ̀ sílé ní báyìí hmm. mo dẹ̀ gbàdúrà pé gbogbo àwa táwa bí lágbára ọba onísábàbí oore wa ọlọ́run á ká pàdé. Um, torí pé bí Kọ́lá ṣe jẹ́ sèbù ìyẹn ló yẹ kébi yọjú ẹ̀kọ́sá ẹ̀ ọ́ dì gan hmm. bọ̀ mi gbọ́dọ̀ má grace occasion ẹ̀ because I will have to build the room for so. Sir, mo tún wá fi ṣe nǹkan kan ẹ wo ẹni tó jókòó yìí mẹkáníìkì nìyẹn kó tó di pé mo mọ̀ yín sà á ojú máa rí o nígbà míì mo lè má jẹun fọjọ́ méjì tí mo bá dọ̀dọ̀ mẹkáníìkì mi tó bá ku last penny lọ́wọ́ ẹ̀ ó máa fún mi pé kí n lọ fi jẹun nígbà tọ́lọ́hún tún wá ṣe ògùn ẹ̀ tọ́lọ́hún ṣe ìyanu ẹ̀ tó di pé èmi náà tún wá di ẹni tó ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn ó má wà lóyè àsinmi mo wá fẹ́ fi ẹ̀mí ìmoore hàn lónìí ọ̀gá. mo á dọba káàdì fún mi. ẹ jẹ́ bá mi pa ọ́ ọ̀gá. ó tún wá ní nǹkan kan tí mo máa ṣe ẹyẹ kọ́lá máa fò by six a.m. anything from seven a.m. máa bọ̀ nínú ilé mi máa ṣílẹ̀kùn ẹ̀ sílẹ̀ tó bá ti wọbẹ̀ nǹkan tó bá wù ẹ́ bẹ́ẹ̀ mu kò yọ ẹ̀yin tó kù náà sílẹ̀ o kò yọ gbóyin sílẹ̀ o hmm? àmọ́ ẹ fún mẹkáníìkì mi lọ́wọ́ tiẹ̀ o ohun tó bá ti sọ pé òun fẹ́ ẹ̀jẹ̀ o mu ohun tó bá wo oníkálukú bóyá fan ni bóyá chair bóyá àwọn electronics mi ni ẹ lè mu. kọ́lá ẹ̀kẹ́ mi ò sọ mi ní ẹ máa lọ sórí gbogbo nǹkan tí ẹ̀gbọ́n ìbá fẹ́ mu bí ẹ̀jẹ̀ kan mú ìpàdé mọ́tà bẹ́ẹ̀ jẹ ẹ̀jẹ̀ kan jẹ. Lord, ṣe bẹ́ẹ̀ ó yẹ kó mọ̀ pé mi náà mọ láwọn program kọ̀ọ̀kan tí mo máa ń lọ you understand but no matter what tí mo ti lè rí kí n ṣe ẹ̀ tó ó wáyé kó o pín property ẹ̀ kó o tẹ̀ má lè fún mi lábẹ́rẹ́ ah ó worst o worst gan. báwo ló ṣe wọ̀ pé mo ti pín property mi. o ti gbọ́ pé mo ti pín properties mi. ah of course etí ọba lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ náà. láti ẹ̀kọ́ tí o dá ni mo ṣe bó ṣe máa tàn káàkiri gbogbo àgbáyé dọ̀tí ah, ẹ̀ ò ní bínú ni wọ́n lo fọ́ńbù kálò létí dé mi irú àánú mi lè fún mi lè fún ẹ ní káà mi náà <laughs> mẹkáníìkì mi ẹ náà ni màá fún bọ nǹkan mi ti màá fún ẹ máa wà. ibo kò wá fún mi ní ká kó ní kí n má bínú ó bẹ tara ẹ dà ó kì í náà kí ló fẹ́ fún mi sí. ẹ ẹ òmùgọ́ tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí mo lè fún ẹ mọ́. tí bá ti dá amẹ́ríkà máa sẹ́ndì kan sí ẹ máa wọlé. o rẹ̀ bílíf pé tó bá dá amẹ́ríkà wà ò ní gbàgbé mi. láéláé mi ọ̀ tí bá délé tí bá délé tí bá sì wò round tí bá rí nǹkan kan pé ó jẹ́ nǹkan kékeré tẹ́ pé ó máa worth a lot. kọ́lá má deceive mi gbogbo property ẹ ló ti share fáwọn friends má deceive mi tó bá dá amẹ́ríkà jẹ́ kí n ní hope. lóko tí mo bá wá délé tí bá rí nǹkan tí mo sì lè fún ẹ kọ́. Ah, eh, amẹ́ríkà yẹn kọ́ ni ká fọkàn sí púpọ̀. <laughs> yẹlò péjì. in another 24, 30 hours, Kolawole is in America. Olúwa mo dúpẹ́ o. àbí nínú ẹ̀yìn mọ̀ ẹ máa dẹni ìtàn soonest. lóko níbo ló wà ó ti délé àbáwèrè kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ gangan wá ìgbà tí máa wà pò mí sí ọmọ mo sì gbowó ń bẹ̀ ọ́ owó táwọn ò ní ná mọ́ lọ́la kò yí ẹ ó wà mọ́ kó tó máa ṣẹlẹ̀ tó bá lè délé mi ní six a.m. wàá sì bá àwọn kan tó bá fẹ́ láti dé tó bá délé ní one after six ó bá mi mọ́ ẹyẹ ti fò ẹbí bá jẹ́ nìyẹn wàá ṣeré wàá ṣeré ọmọ ńlá ó yá all right pàdé mi all right all right. Uhum. má lọ bẹ́ o ó ti má kẹjẹ ni o eléyìí gbọ́dọ̀ kẹjẹ ọ̀hún lala o ó lọ nìyẹn o ṣé o ti gbà. àlàyé bó ṣe ń bẹ sọ yẹn kó fara balẹ̀. try láti cooperate o cause if you believe say you get liver no be water na acid. kò bá ọ̀rẹ́ lórúkọ ẹ̀. má bá gbogbo fine boy jẹ́ wọ́n á rí ẹ wọ́n á ṣí ẹ mọ́ so go cooperate. kílẹ̀ ní ṣé yóò rẹ̀ máa cooperate. ṣé ọmọ kò change gẹ́gà máa lọ. ṣé o gbẹ́lẹ̀ tó ní náà lélẹ̀ oye fine tó yìí. lẹ́rẹ̀ pé wà ó tún lu aago ni. báwo bá ṣé màá bá bá aṣọ aago ni kí ṣe ẹ̀ ọmọ kó bàtà yìí jọ báwo bí ata ìkọ́ni kù ní kí máa ṣáì sí. Ah, àjọ ayé rẹ̀. Ah. bàbá dẹ̀ lọ tako pọ̀ lọ. sí mi mo rí bẹ́ẹ̀ mo rí pé ọkàn yín kò rúru kí ló dé tó bẹ́ẹ̀. tí mi ò bá ní parọ́ àfa gbogbo ẹ ti dàrú mọ́ mi lójú pátápátá kò yé mi mọ́. Ah. Allahu Akbar Allahu Akbar bisimilayi rahmanirahim innama hamuhu sargasaya an idina sirata mustaqim idina sirata mustaqim kun faya kun asubahana lasi yadi ma lakun tó kó sẹ́yìn wẹrẹ jọna alàgbà ah, kí ló dé tẹ̀ ń bọ́ lọ́n wọ làkàdí. kí ló ń jẹ́ làkàdí. ẹ ẹ ń bọ́ lọ́n wọ ìyá àjà. mi tí mo máa bọ́ lọ́hùn jà mí ò bọ́ lọ́hùn jàjà kankan. Ah, ẹ ń bọ́ lọ́n wọ làkàdí ẹ mọ̀ pé tọ́lọ́n bá rán yẹn sẹ́ téèyàn bá jẹ èyí ó ti yà ń bẹ ẹ wò mí ẹ̀ẹ́dá ẹgbẹ́ yẹn lèyẹn lè bá jà lèyàn lè ṣẹ́gun tí gómìnà lu tó bá ní kéèyàn ó kú òun lu tàbí bá báyàn jà èléyàn lè bọ́ ma lọ́wọ́ torí tí president bá pàṣẹ fún kó jáwọ́ ńbẹ̀ tàbí senator yóò jáwọ́ ńbẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ ń bá ráyàn ń sẹ́ à kéèyàn bá kọ̀. aláyà jẹkun yàlẹ yàn jẹ o ti sọ ní àlùkò ránì ó ní wàá má alákàtúntì jíìnì wàlẹ́sà yà á bùdùnà ó ní mi ọ̀dá ẹranko àti àlùjọ̀nù àti gbogbo tí mi àti mi ń dá wọn lásán bí kò sí kọ́ máa jọ́sìn fọ́nà wọn bá kí ló dé. ẹ̀yin ò ṣe jupá jùṣẹ̀ sílẹ̀ fọ́nà kẹ́ ẹ jẹ́ kọ́ lọ́wọ́ bá rìnrìn kírìn ó lè rọrùn jẹ́ kọ́ lọ́wọ́ bọ́ jẹun kí oúnjẹ rẹ̀ ó lè rọrùn láti jẹ jọ́ lọ́wọ́ bọ́ mu kó lè rọrùn fún ọ láti mu bọ́lọ̀ ń wò pọ̀ kó lè jèrè kó lè jẹ́yàn kó lè débi tó ń lọ lásìkò. jupá jùṣẹ̀ lẹ̀ fọ́nà kọ́ wá tí mo bá ti jupá jùṣẹ̀ fọ́nà màá kú nínú ìṣòro. lọ́ọ̀pọ̀. wọ́n ní kọ́lá wọ́n ní kọ́lá. wọ́n ní kọ́lá mo ti ń wá yín káàkiri àyíká látàárọ̀. ṣé kò sí ma. ọlọ́run ti fi ìran kan hàn mí nípa yín tipẹ́tipẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọlọ́run á sọ fún mi pé mi ìgbọ́dọ̀ má jìṣẹ́ náà aleluya aleluya ibẹ̀ ni ogun ọ̀run náà kọ́ ibẹ̀ yìí kí a sọ fún ọmọ ènìyàn ibi pé àá jésù kristi àá rábì ibi pé yìí kí o gbé àkété mi ọba aláyè yìí ní kíákíá yìí kí o gbé àgbélébúná yìí kí o bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa náà yìí ní pẹ́rú yìí tó ní pé níbẹ̀ ni ògo náà yóò ti búyọ́. Hmm. ma tí mo bá kọ̀ntínú pẹ̀lú iṣẹ́ wòlíì tí mo ṣe ṣe gbogbo yẹn ò ní búyọ́ ni àti kí n máa dá tèmi nítorí pé ogún òyìn tí a fi fún ọmọ ẹ níyàn èyí kò sí iṣẹ́ ẹ lábẹ́ ẹ níyàn gbọ́ngàn nítorí pé ogún òtírẹ́ ó gbé àgbélébú náà ó dádúró ó bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa náà ní kíkúní ìdígbà tó bá sí ìbẹ̀rẹ̀ ìtì ò gbọ́nrán ibẹ̀ ni ògbó rẹ yóò sì wá búyọ́ káàkiri àgbáyé ibẹ̀ ni ìwọ yóò sì wá dé ibi tí ìwọ ń yìí ní kíákíá ogún náà yóò sì hàn àlélùyàmù ibẹ̀ ah, ni ibẹ̀ ni ibẹ̀ ni àlélùyàmù. Ah, Daniel, ni o hallelujah náà jésù jẹ́ lóòótọ́ ni olúwa pè mí bí wọ́n ti ń kọrin ẹ̀ sí mi létí mo fẹ́ rí ẹ̀rí ó wù mí kí n sọ ìjọ mi kalẹ̀ síbí tí mo bá fi máa débí lọ́la kí ìwọ ìmọ́lẹ̀ yìí sì máa jó. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hmm. kó o ti mọ èmi àti bàbá rẹ náà a ti gbọ́rọ̀ yìí o nígbà tó wà ń káàsán o ẹ káàsán o ẹ káàsán o ẹ káàsán mà. ẹ káàsán sá o ẹ káàsán mà. kálẹ̀ béèrè o. ìyá ọmọdé yìí ni mo ń bo béèrè. èmi náà rè é. ẹ pè ẹyin ní ìyá ọmọdé. èmi ni. níwájú olúwa ọba tí a kì í pè jẹ́rìí rọ bí mo ṣe ń kọjá lọ lọ́bẹ̀ rí fi yé mi wípé ọmọdékùnrin tó wà láàrin àwọn ọmọdé mẹ́ta tó ń ṣeré yìí pé kí n jíṣẹ́ fún un ṣe ọmọdékùnrin yìí ìránṣẹ́ ọlọ́run alààyè ni ìránṣẹ́ ọlọ́run ní tòótọ́ ó nílò ìtọ́sọ́nà yín kí ẹ sì tọ́jú rẹ̀ dáadáa kí ìlérí ọlọ́run ọba alààyè kó lè ṣẹ nínú ayé ẹ̀ ọlọ́run á ṣàánú fún yín hmm. àlàáfíà fún yín o. ẹ ṣeun o alàgbà ìwọ ọmọ yìí ọlọ́run mo ṣàánú mi ẹ ìwọ ọlọ́run ṣàánú mi ọ̀dọ̀ yóò tún la ní ká múra ọ lọ àwọn tó wọlé dé wọ́n ní ìránṣẹ́ alààyè ni ọ́ ẹ́ èwo làwọn ọmọ táwa fẹ́ mú gbọ́nú ọ̀rọ̀ rẹ báyìí ẹ́ kí ló dé tó ń dá mi láàmú báyìí. àmọ́ síbẹ̀ síbẹ̀ mo fọgbọ́n ṣe é èèrà ò fẹ́ pòpòrò dínú àmọ́ iṣẹ́ ìránṣẹ́ tó gbà ọlọ́run ò ní fi bú ọ o ọlọ́run ọmọ tì ọ lẹ́yìn o ò ní ṣìṣe o ò sì ní ṣìrìn. ẹ má wọ Hmm. <coughs> Kọ́lá wọ́n ní pé akíkìkì àṣàṣàṣà ẹni ọmọ ẹni ó kú atúnni abisuta ló kó bọ̀kọ̀ bọ̀kọ̀ ó tún béèrè pé sọ́dẹ̀ ni àbágbẹ̀ ni sọ́dẹ̀ a máa gbé so. tàbí ọ̀rọ̀ rẹ o ń bàbá ń bọ̀ sọ̀rọ̀ tóun ò pé àjọ jẹ́ aláṣọ ẹ̀mí. aláṣọ ara ló tún dé ọmọ wípé tó yẹn bá dá pé ìjọba fọwọ́ sí piracy lónìí báyìí ìjọ rẹ̀ wọ́n ò mú ọ fún piracy torí ọmọ òjò ń jọ tó ti gbà káàkiri. ó ṣẹlẹ̀ sẹ́mi gangan. ló ti ṣèwọ́ ẹ̀ tààrà tààrà. kí ni táwọn bá ká wí nìsín torí bí o ti kó ara rẹ̀ já báyìí wo bí ọba lé aya rẹ̀ já ń gbà bọ́ wí ń kọ̀rọ̀ lórí eruku ó ti gbé rẹ̀ sórí express báyìí ó tún á lórí rédíò ó tún lo polongo ẹgbẹ́ wọn mú wá bá wa yìí. ẹ ṣe alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín. Ah, olùsọkẹ́lẹ́bù nínú. ẹ ẹ pọ̀ mi. mo dúpẹ́ lọ́wọ́ yín. alàgbà ẹ dáadáa ṣe ẹ ti rójú yìí dáadáa èmi ni mo text message sí lọ́jọ́ tẹ́ ṣe program lórí rédíò èmi kan náà lẹ́dẹ̀ tún pè lórí fóònù tẹ́ ẹ bá sọ̀rọ̀ kí ló dé náà kí ló dé tí ẹ jẹ́ kí àwa ìránṣẹ́ Ọlọ́run tá à ń ṣiṣẹ́ aṣọ ara tẹ́ ẹ jẹ́ ká ríṣẹ́ ṣe mọ́. gbàgán. ẹ wá bọ́ sórí afẹ́fẹ́ ẹnu yín tó dùn yẹn ẹ dẹ̀ fi ń ba nǹkan jẹ́ mọ́ wa lára. gbogbo nǹkan tẹ́ ẹ lè ṣe àti tẹ́ ẹ lè ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní sọ kí ìjọ yín lè kú. ṣé Ọlọ́run ló ràn yín ni àbí èṣù? kílódétì ẹ̀ ṣe bọ́ sórí afẹ́fẹ́ kẹ́ jẹ́ kó yé wọn pé èṣù ló rán yín kì í ṣe ọlọ́run ṣé báwọn tó kù ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ nìyẹn ṣé báwọn tó wọ aṣọ fún ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ lẹ ṣe ń ṣe yìí ẹ wá bọ́ sórí afẹ́fẹ́ ẹ̀ ń bà wá lórúkọ jẹ́ ẹ tiẹ̀ wá mọ́ tí ì bá burú jù tó bá jẹ́ pé gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run la tẹ̀lé ra wá síbí ni wọn bá dáná sun bí ni. iṣẹ́ wo lẹ́ ń ṣe gan ẹ wo mọ́tò ẹ wo bẹ́ ṣe kó mọ́tò kiri. ẹ wo ẹ má jọ jásìkò sí o ẹ má bẹ́ lórí àwọn ẹlẹ́mìí wọn lè wá lọ́sibò mi ẹ wo ẹ wojú tèmi dáadáa ah, ẹ wo mo tẹ̀lé sọ ojú mi lọ ni. kò lè yọ ọ lọ ọkàn ìjọ máa wúwú ni. àbí ojú mi lọ ojú mi lọ rárárárá wọ́n ti máa sọ fún ọ sórí gbogbo kéèyàn máa fi ẹnu sí awọ́rò kó máa fi ẹnu sí awọ́rò kó máa kó àwọn èèyàn wá kó máa ayé tẹ́tí máa sẹnu eh. kó máa káwọn èèyàn wá sínú ṣọ́ọ̀ṣì ah, kódà kankan kò gbẹ̀yìn débi kankan rárárárárárárá èmi ya wèrè gan o mo ya wo mo ya wèrè gidi bó ṣe ń wo kò tí n tó fẹ́ fi mí ṣe o bó ṣe ń wo mi lèmi náà wo àjọ lójú lọ́wọ́ ni o so fẹ́ mọ sunkún náà báwo ló fẹ́ mọ áàtì fún. Ah, tẹ́ ẹ bá ṣe páwọn ti bàbá tẹ́mi wó lórí ìjókòó ah, jésù súnmọ́ náà ká tó kàn má gbélébù tí ò súnmọ́ náà ni. Ah, kí ló fi ṣeré yìí lẹ́bàbọ̀ ọlọ́run jésù tọ́lọ́ sì fi wò tí wọ́n fi kàn má gbélébù ta wá ní wọ́sọ́ lọ́wọ́ mọ̀ yẹ́ ẹ̀rí ni. àbí ìwé yìí bá mọ kò sí tọ́lọ́ ọ̀sẹ̀. àbí ẹ̀bẹ̀ yẹn jóòbù ṣé jóòbù ò rádàwó ni àbí òsùnmọ́ náà. orí àdánwò tiẹ̀ fọ́ ló kọ́ mu tiẹ̀ ni. ẹbí mi náà sọ mọ ń sọ bẹ́ẹ̀ náà fàdánwò jóòbù àgẹ̀jà àdánwò àwọn àgbélẹ̀rọ àdánwò ni. wo wo wo mi ò wo bó ṣe wo jẹ́ kájọ wojú ara wa ó lè fojú kó mi lọ àjọ pupa ni àjọ pupa ni kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe àbí tó ń wo bí ọ̀pẹ tí náà mú wo by the time tí n bá ṣe tán tí n bá finish tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀wò ọlọ́run tó dá ọgán yóò sọ pé òun ò mọ̀ rí rárá ó máa mọ̀ fi ẹ́. ẹ jẹ́ kán fèsì sọ̀rọ̀. kò tí n tó fẹ́ sọ kí ló fẹ́ sọ tẹ̀mí bá múyàn mo máa ń múyàn báyìí ni mo máa ń múyàn tapatapata kí n tó di pé wọ́n máa bá yàn dání. lọ́rọ̀ tí wọ́n fẹ́ ọ̀nà abẹ ọ̀nà abẹ fẹ́ ni nǹkan bá ba lọ́nà ẹsẹ̀ gbèjì ah. ah, wọ́n jẹ́ sọ kí ah, ni wọ́n tẹ́ ẹ̀ bá gbọ́lọ́ ńgbọ́jú ẹ̀ ní ọ̀gbọ́lọ́ ńgbọ́ ní ọ̀pá kò sí ní ọ̀sẹ̀lẹ̀ kò sì sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bá a ṣe wà ẹ́ gan a tún máa dẹ́sẹ̀ ni. a ti ẹ̀ wálé ayé ìwà dẹ́sẹ̀ gan ni tó tó tán. ẹ bá lọ ní bàbá tán gbogbo. àbí. ilé ìtúsọ tuntun fún ọ ẹsẹ̀ làwọn ẹ̀dájọ́ nǹkan tí jésù fi wá ọlọ́dún lè yan jésù mi ní mòdè mi wá tó tún kẹsẹ̀ wà lọ́dọ̀ àwọn ẹ̀ bá dá tó bá kọjá yẹn ní ẹ fi pọ́ dànù báyìí ní mòdè jésù lè dùn kó àwa wíta mi olóòkẹ́kẹ́ ń wò dọ̀ àfi bí òkè tó tójó ti pa. ọba lójijì ni. ṣé ẹ ti délẹ̀ àbí kẹ́sì máa sọ̀rọ̀ ni. ṣé ẹ ti sọ̀rọ̀ tán àbí ẹ ṣe. a sọ̀rọ̀ tán. a sọ̀rọ̀ tán asọ̀rọ̀ tán ọba tó sọ mi àtúntò ní ìsí ọ àmì ni ẹ wá bí ni bí sójà tó lọ bá Boko Haram. bíbélì yẹn dà. bíbélì ta ni. sọ fẹ́rẹ̀ tiẹ̀ ni. tí mo bá lo bíbélì tèmi ẹ lè ní kò pé o ti yọ ń bẹ̀ o ti yọ ń bẹ̀ èmi mọ̀ ọ́ tán pátápátá mo mọ̀ ọ́ tán ni. àtọ̀fọ̀ eléyìí wọn àti bíbélì rẹ̀ wọn àti bẹ́ẹ̀ wọ́n ti jọ close wọ́n ti mojú ara wọn familiarity ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ìbàdàn nìkan máa tà wá lé lórí. bíbélì yìí dá. bíbélì rẹ̀ ni small body big engine ni ọdún wà nù kọjá máa ń yóò ó rè é ó rè é a àmọ́ ronú kó tó ṣe o má fojú di Bible, mi o ah Bible in and out Bible go ahead. ọlọ́run ọ̀ṣọ́fà. mọ́ fi halẹ̀ mọ́ wa gbogbo wa lọ́jọ́ ń pè àti gbogbo ara àtijọ́ dà mọ́ tó fọlọ́run ọ̀ṣọ́fà alẹ́ mọ́ da babaláwo bí ó sùn sí. tí mo bá mú ọlọ́run mìíràn yàtọ̀ sí ìwọ ọlọ́run alààyè tí mo bá ní àwọn òrìṣà kéékèèké tí mo lọ ń fi orí balẹ̀ fún ní kọ̀rọ̀ yàtọ̀ sí ìwọ ọlọ́run alààyè orí ibú tí ò ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni rí ní celestia kó bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ sí mi kọ́láwọlé. àmọ́ tó bá jẹ́ ìwọ ọlọ́run alààyè ìwọ ọlọ́run ọ̀ṣọ́fà nìkan ni mò ń sìn. tí mi ò mú ọlọ́run mìíràn mọ́ oríire tí ò ṣẹlẹ̀ rí sí ẹnikẹ́ni rí ní celestia kó bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ sí èmi Kọ́láwọlé ẹ sọ ti yín. ta ni. àwọn gbogbo ni kò sọ kí ni. ẹgbẹ́ fáwọn aláṣọ funfun ẹgbẹ́ yín. gbà kí ni fáláṣọ funfun kí ni. ẹgbà lọ́wọ́ wọn. èèyàn mú báìbù èèyàn fi báìbù ṣe èpè báyìí ó ń fi báìbù ṣe èpè ó wá mú ahọ́n ó fi ń la ètè ìsàlẹ̀ kémi ò wá gba báìbù kó wá ṣe ń fọ́nà kọ́ ọmọ fẹ́mi àbí. àbí àbí àbí àbí ó fi báìbù ṣe pé kì í ṣe kì í sásìkò lé mi báìbù ṣe pé. olùsọ ẹ wá àjọ wá ni. ṣé ẹ olùsọ kékeré tẹ́lẹ̀ náà lọ. àìjẹ́ tẹ̀lé wọn. Ah, ọmọ èké ni gbogbo yín ṣe èpè wá ní bluetooth ní débi pé yọ̀nà máa yín. ń ah, bàbá ibùtẹ́lẹ̀ mi mọ́ ní nǹkan mi àmọ́ wọn ò lè fi ṣépè ah, ò lè fi ṣépè olùsọ̀kọ́lá ọ̀fẹ́ gbọ́ ká sọ tòótọ́ ká fẹ́ gàn sí ká tó yọ tẹ̀gàn kúrò bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run àlàyé ni ọ́ àmọ́ òkó tán owó ọ̀dà alápò ẹnìkan ká ẹnìkan máa dówó ná ṣé wọ nìkan ni ọmọ pé gbogbo tó ṣe fẹ́mi gán dùn mí irú ọmọbìnrin tó wá sọ́dọ̀ rẹ̀ kí n mọ tí ì rí ara rẹ̀ ẹyin tọ́lọ̀ máa pè ọ́ kẹ́ni. ẹ wá tó lè pè ọ́ ni pé kọ́ ọ máa fún un lówó kọ́ ọ débi bẹ́ẹ̀ pé ọ wà ní jẹ́ pé ọmọ fẹ́mi náà ní sálárì tùmọ̀ pé wọ́n ṣe bá sọ ló fún mọ́mi lẹ́yìn. táwa ṣe wọn fún wa ní ti káfẹ́ rúlù sọ wọn fọ̀rọ̀ ìgbélé ìwà ògùn mélòó mo ń dání kó ló máa rẹ́ǹtì ẹ̀ wọ́n á fi fòrò ó sì bá wọn òun ló dòrò lọ àwọn gbé alẹ́ kéwì. 저는 일단 어. 아 오른손 에마누라 할렐루야 할렐루야 할렐루야 할렐루야 mo rò pé ṣe ìṣòro mọ́júmọ́ ni ọwọ́ àti òkè ẹ̀fẹ́ rẹ̀ dídì ẹ̀ṣẹ̀ yìí ẹ̀pẹ̀lẹ́. ẹ dákun ó ní ọ̀rọ̀ kan pàtàkì tí mo wá rí yín fún. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí pé gbogbo àwọn ẹjọ́ ọ̀hún tá a bá wọnú ìjọ yìí dáadáa wọ́n máa jọ ọ̀dọ́ mi tó ti sọdá tí wọ́n ti cross border sọ́dọ̀ yìí wọ́n tó mẹ́fà láyé pé wọ́n lọ Quebec ní Canada wọ́n kàn cross ni wọ́n kàn cross ni wọ́n wá wò pé kí ló lè fa ilé yìí ṣùgbọ́n àtúntì wà lóyún ẹ̀jẹ̀ àfihàn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ àfihàn ẹ̀mọ́dà láàmú ẹ̀jẹ̀ wọn wà lọ́dọ̀ yìí àmọ́ kókó tó wá gbé wa gangan ni pé gbogbo ọgbọ́n ẹ bá ń dá sí sóyè kájọ mọ́ ọkọ mọ́ lùwọ̀pọ̀ ní tí mo fẹ́ nù ẹ mẹ́jẹ tàn yín jẹ́ o ìdá mẹ́ta nínú igba o káwá tó sọ̀dá mẹ́wàá kẹ́ ẹ lómi tó lé sí ìdí ẹ̀ nù pé gbogbo ọ̀nà tán bá ń tọ̀ tí agbára yóò fi dé tẹ́rọ ó fi búyọ wọ́n jẹ́ pé kájọ pawọ́ pọ̀ ni kí máa wá sẹ́yìn díẹ̀ díẹ̀ fún inú tí n bá rí gbà tí n bá wà nù. bàbá mo jẹ́ yín sọ. kí lẹ fẹ́ gangan ẹ tí mo ti mo fẹ́ ní tí mo ń sọ ni wípé gbogbo ọgbọ́n bẹ́ẹ̀ bá ń dá sí ọ̀nà tẹ́ ẹ̀ gbégbà tíjọ fi ń gbòòrò tíjọ fi ń pọ̀ sí ẹ mú mi dé bẹ́ẹ̀ kájọ máa ṣe ẹ wo báyìí ní ìṣẹ́nu. bí agbára omi. kò bá jẹ́ tiná kódà kó sagbára ewu ṣẹ́fẹ́ gbọ́ tẹ bá sì ní amúlẹ̀ mọ́rẹ́dì tí ń múlẹ̀ tó pé nítorí bá dé kì í rọrùn kásìlì ẹ̀ bẹ́ẹ̀ ní sì máa mú ìdàpọ̀ kan wá àmọ́ tí ọba wa jẹ́ pé kò ní lè rí bẹ́ẹ̀ ìgbà tí mo fẹ́ wọlé mo rí sáìbọ̀ọ̀dù chọ́ọ̀chì yín bó ṣe tóbi tó ẹ̀ ṣe nílá o ìlọ́kùnmẹ́yẹ ní lọ sí o kódà kírẹ́nì ni ó gbé dúró tírélà ní òrùwá tí wọ́n mọ̀ kàlẹ́ sò pẹ́pẹ́ kọ̀ṣẹ́ tí bá bọ̀ láti èkó láti wọ́n mọ̀ mọ̀ gbà á ah, sọ́ọ̀sì kan bẹ̀rẹ̀ ó kọ̀ọ̀kan àjọ mọ́ jẹ́ nǹkan wa mọ́ múṣẹ́ díẹ̀ díẹ̀ wà pé tó à ń lò ní ọkọ̀ yín ni. ṣe é gbọ́ tèmi báwo lẹ ṣe mọ̀ pé lóòótọ́ ọlọ́run pè yín ẹ máa gbọ́ olùsọ ẹni ọlọ́run bá pè ti kú nù ah, ọlọ́run mọ́ ti pè mí ọdọ̀ báyìí ah, àmì òróró lájọ mọ́ lo pípé kẹ̀ ah, àwọn haúsá ti ń gun ọ̀kadà sọ́dọ̀ ń pè wọ́n nígbà àwọn ọ̀rẹ́ náà dààmú ni ń gun ọ̀kadà ọlọ́run ṣàánú wa ni. lóòótọ́ ọlọ́run pé hmm. àmọ́ ẹ̀ lọ́nà wo. àìfarabalẹ̀ yín òun ló jẹ́ kẹ́ máa wá bára omi agbára iná àti agbára ẹrú káàkiri. Bàbá. Mo jẹ́ yín sọ. Agbára náà ni mo ń lò. Kò ságbára omi kankan níbi kankan. Agbára náà lèmi náà wá lò. Mi tí ì mọ alágbára kankan lẹ́yìn tọ́lọ́hún. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gba àwẹ̀ ọjọ́ méje àti yorùbá. àwẹ̀ méje ẹ̀yin ò lè àwẹ̀ yẹn dàkún sí funfun wa ni kò jẹ́ ní àbí báwo. funfun ó ti tán màá gbọ́ àwẹ̀ méje màá sì gbóòóró wa màá gbómi wa. ìpè mi ìpè mi. láti ẹ bá bàbá àti ẹ wọlé síbo. inú mi. ibi jọ àjálẹ. Hmm. àjálẹ kọ gangan alẹ ni wọn ní tàrí olùkúni fẹrẹ nù. orí. kí ni. Ah, n ta fi paná ẹ̀mí olùsọ̀kọ́lá rè. má máa pè ní olùsọ̀kọ́lá mọ́ kọ́lá kọ́lá ló kọ́ rẹ̀. ẹ̀hẹ́ n ta fi paná ẹ̀mí kọ́lá rè. iná ìmọ̀lẹ̀ rẹ̀ ká pa fínfín. ẹ wá fẹ́ paná ògo. bẹ́ẹ̀ ni. wòlíì kékeré láyé láyé ẹ wọn pè mí wòlíì kéke mọ wòlíì kéke kí ni ṣé ìyẹn kéke àmọ́ paná ẹ̀mí èèyàn ni àìjẹ́ kádó ológun kan ní òjò tájà ó rèé sóòsò òórí nǹkan ni. ẹ wọ́n ti búra. búra kí ni bíbélì wo ló fi búra ètò ẹ kó ti sinmi àwọn àgbẹ̀ tó yẹ ní ọ̀rọ̀ wo. àgbo tí sè ò sè. ẹbí ẹyin lè fa ká ní mo wà ni àwọn tó nínú ẹ̀ ti jẹ́ ogun tó báyìí ojú náà lè wúra wúru ni èmi bẹ́ẹ̀ ti yín rí ẹ̀yin tó lùsọ àgbà ń tọ́ ara wájú yín. yín tí bàbá ní ká ṣe ni pé bó ti lóun ò gba ìmọ́lẹ̀ lọ́wọ́ wa ní ìsinyìí ẹ ó ti dá olú tó bá ṣe kinní kan èrè alápàtà ni. iṣẹ́ olú ò lè gbà ni o ò lè gbà mọ́ gbà ẹ ẹ tó mọ̀ pé títí ẹ̀yìn lè ṣèyìn àlùbọ̀ mọ̀ ti kọ́lá owó àti kọ́lá bẹ̀ kan máa lọ. ẹmu wa ẹmu wa. nígbà nígbà tó tó tó tó tó. ẹ bẹ́ẹ̀ ni mo tẹ̀lé kiri wòlíì kékeré. àní ọmọ pèmí wòlíì kékeré wòlíì kékeré a máa padà ní èèyàn ni wọlé agbáwo ní ilé mi agbáwo agbáwo hánhán irúnmọlẹ̀ ti ń jẹ sí kí nàìjíríà ti ń jẹ ti ń jẹ sàwámà. Ah! abẹ́pa náà ni. bẹ́ẹ̀ ni iná ẹ̀ kọ abẹ́pa iná òkú kọ́lá ìkọ́lá ah! gbogbo káyé rẹ̀ abẹ́pa. ẹ bá gbọ́ kí iná máa jó o kó sì mọ yóò rán lọ pa yóò lọ pa kí iná máa jó o kó sì máa jó o gbogbo bí kọ́lá sì ń pariwo kiri kó sì máa jóná káyé ah! bẹ́ẹ̀ ni ó tún kú. àdílẹ̀ àá mẹ́ta là ń kókun kókun. kí ná máa jó o kó sì máa jó o kí ná máa jó o kó sì máa jó o ilé mi o kí balaba ti ń pariwo kiri kó sì máa jó o. wọ́n ní ilé mi o dúró máa jó o ilé mi o sọ́kọ́lá o ah, àníwò ní kékeré ní kọ́mọ. iná. wòlíì kékeré wòlíì kékeré. wòlíì kékeré. ìwé timoteo kínní orí kẹrin ó ní ẹ̀mí ń tẹnu mọ́ wípé nígbà ìkẹyìn ọ̀pọ̀lọpọ̀ yóò kúrò nínú ìgbàgbọ́ wọ́n mọ̀ fiyèsí àwọn ìtàn ẹ̀mí tí ń tọ́ni jẹ àti ìtàn àwọn ẹ̀mí èṣù kò sọ pé wọn ó kúrò nínú ṣọ́ọ̀ṣì wọ́n wà ń bẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n wọn sínú ìgbàgbọ́ mọ́ wọ́n kàn wọn aṣọ oríṣiríṣi <laughs> àwọn náà wà lábẹ́ rẹ̀ ó ní wọn lọ́dọ̀ lóríṣiríṣi olùṣọ́ àgùntàn Kọ́lá inú mi dùn wípé òjò ìgbàgbọ́ tó bá kúrò lọ́dọ̀ mi ò lẹ̀ gbogbo tọ́ńbẹ́tì rẹ yìí ṣó yàtọ̀ sí tọ́ńbẹ́tì mi nígbà tó wà pẹ̀lú ló tó ń fojú èmi náà rí ìwọ náà mọ ń là kọjá ọmọ ogun tọ́ńbẹ́tì wá ẹ̀mí tó gbé kúrò lọ́dọ̀ mi ò lẹ̀ ẹ̀mí yẹn tó ń ṣiṣẹ́ nínú rẹ òun ló ń jẹ́ kó o máa rí gbogbo tó ń rí yìí bí wọn náà bá ti lọ di fèèkì ni ìwọ náà ti darapọ̀ pẹ̀lú àwọn wọ̀nyí. ó ní mò ń mọ̀rọ̀ rẹ pa àwọn ajogun gbàlá wọn kò lè ṣàìkọ̀ ọjà láàrin wàhálà. báwọn ṣe ń gbógun tì ọ́ ogun tó wà pẹ̀lú ìwọ ju ogun tó wà lọ́dọ̀ wọn lọ ogun ọ̀run ń gbè wọ níjà ní kí ló fọ́ wọn lójú ìkànnì wọn ti bá lọ. <laughs> àwọn méjì tó kù ìbọn ọba dáríjì wọn àwọn lè náwó tó ṣègbè wọn gbógun ti Mósè bẹ́ẹ̀ ilẹ̀ gbé wọn mì bójìṣẹ́ ọlọ́run bá dúró déédéé àti kọ́ nípa tirẹ̀ ni ìwé sáàmù orí kejìlá ẹsẹ̀ karùn-ún ó lóun ọgbà ọ lọ́wọ́ àwọn tó ń fẹ̀ sí ọ ó lóun sì gbé ọkà bí àìléwu ọlọ́run ló gbé ọkà bí àìléwu mọ́ àwọn eléyìí lọ́wọ́. ọ ń wá àyè lọ́wọ́ ọkàn rẹ̀ olùṣọ́ àgùntàn kọ́lá láti darí jù ọ. nígbà náà làwọn náà ó tó mọ̀ wípé agbára tí ń ṣiṣẹ́ nù rẹ̀ ó yàtọ̀ sí agbára tí ń ṣiṣẹ́ nù wọn. wo Jésù sọ pẹ̀lú gbogbo ẹ̀dùn wípé gbogbo báyìí tó kó lé lọ́wọ́ bàbá mi ò sọ kankan nínú wọn àfi ọmọ ìgbé táwọn náà bá fẹ́ yọ ọmọ ìgbé nìkan. ẹ̀yìn wo kó o kúrò ní agbára ọlọ́run alààyè kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ ẹ wá padà di ìgbàlà yẹn mú gbogbo ibi tẹ́ ti ń àwọn ènìyàn jẹ gbogbo ibi tẹ́ ti ń èké tẹ́ ti fi orúkọ ọlọ́run lékè ẹ padà ẹ padà.